kí ti gbogbo ẹ lólùfẹ́ kíran májèlé bẹ ṣe ń bá bọ̀ ẹ máa bá bọ̀ ìyá mi ẹ jọ kí ni orúkọ yín. orúkọ mi ni Sàfú Ọmọkọ. fa Sàfú Ọmọkọ. Sàfú Ọmọkọ àwọn ni ẹ̀ ń wò yẹn ẹ̀yin kọ́ mà. sílífà. sílífà lórúkọ yín. bẹ́ẹ̀ bí a ṣe ní Sàfú Ọmọkọ bẹ́ẹ̀ náà la ní àǹtí sílífà ní orí ètò ìlẹ́ni ìyá mi ọmọ olúwo ni. mo Kwara State. ẹ̀yin kọ́. ọmọ Ìsẹ́yìn. Ìsẹ́yìn Òru so um, ṣe ti bá rí. Mm. tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ṣé single mother ni yín ni. bẹ́ẹ̀ ni. single mother ni yín. bẹ́ẹ̀ ni. ok ẹ̀yin kọ́ mà. kí ni yẹ bẹ̀. ṣe ti má rí ṣe ti lọ́kọ. ah mo ti lọ́kọ rí mo sì ti bímọ rí. single mother náà lẹ́yìn náà. ìyìn lọ́kọ mọ́ báyìí. Eh, definitely àwọn tí wọ́n wà ní orí ètò lé nìyí àwọn single ni àwọn méjì ó kọ́ mi yí padà ayọ̀ bá mi fásitì gbogbo ayé mọ̀ sí kẹrin má jẹ ẹ̀ má bá mi lọ ìyá mi ǹjẹ́ ẹ lè sọ ní pàtó iṣẹ́ wo lẹ ń ṣe. Ah, iṣẹ́ tí ń ṣe gangan gangan hmm. oríṣiríṣi iṣẹ́ ní í ṣe o ṣùgbọ́n iṣẹ́ tí mò ń rò lọ́wọ́ pé mo padà fẹ́ wọ́n ṣe báyìí tí ń rò nínú mi ní iṣẹ́ olóṣó. olóṣó hmm. lóhùn ìkẹ́ máa ṣe hmm. iṣẹ́ olóṣó lóhùn ìkẹ́ máa ṣe ṣé ẹ lè bẹ ọlọ́run nǹkan náà àwọn ọmọ yín tó bá jẹ́ obìnrin kó ṣiṣẹ́ olóṣó. rárá o. rárá. ṣé ń gbọ́ ẹ̀yin kọ́ máa iṣẹ́ wo lẹ ń ṣe. agbó mo ń tà mo sì máa ń tẹran lílé náà sí. agbó àti sílífà ní àgbo ni àwọn ń tà ìyá mi àgbo tí ẹ máa ń tà yẹn ṣé tí wọn bá mú ṣán lè gbọ́ṣẹ́ wò lára yín. Ah! bó bá ṣe pé òun ni ó jẹ òun mọ bí ọjà mi ṣe dá a sí tí wọ́n fi mọ̀ wípé ah! ṣìkìṣìkì gbáǹgbáǹ ẹ bá gbẹlú ra nǹkan ṣe yín àmọ́ kò ní pọ̀ yóò jẹ́ ẹ̀ẹ̀kan kan. ṣe máa ń lálàá. mo máa ń lálàá. tẹ bá lálàá ṣe máa ń rántí. Ah! n ò fi bẹ́ẹ̀ rántí dáadáa. mò ń bọ̀ lórí yẹn ẹ̀yin kọ́ ṣe máa ń lálàá ṣe mo lala, lálàá. n ò kí ń lala. ẹ kí ń lálàá. Mm. so ẹyin olólùfẹ́ mi tí èèyàn bá nóun wà tó bá nóun sùn òun lala, lálàá òun rántí àlá indian film ni ó la torí tí èèyàn bá lálàá indian film ọ̀rọ̀ òfẹ́ ló wà nínú àlá indian film bọ́bẹ́ ìwà ìhàn bí yàyín rè tí ẹ bá lálàá war film bíi baobali bíi tuvan tí wọ́n gbé àkè ńlá tí wọ́n gbé lé lórí látòjú oorun tó gùn bú ẹ̀ wálé ayé ó máa rántí yẹn so ìyá mi bí ẹ ṣe wà yìí a ní give you ta fẹ́ ṣe fún yín a fẹ́ fún yín ní one thousand naira kẹfìrà card. àmọ́ kó tó di pé a fún yín a máa bí ní ìbéèrè kan olóòtú tí ó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yìí ọmọ ìlú wo ni. Ah. ní pápá. ó mo rántí ọmọ àwórì torí ẹ sọ pé kí ti gbè àwórì ni ń sọ bẹ́ẹ̀. àwórì ni mí àbí mm. ẹ̀yin kọ́ ọmọ ìlú wo ni mí. Mm. ẹ jọ mọ́mọ́ lọ́kọ́ mo mọ lọkọ hmm. ṣé ìlú náà ló ń jẹ bẹ́ẹ̀. Hmm, lọ́nà báyìí. ọ̀nà kọ́kọ́. Hmm, lọ́nà lọ́nà sàlẹ̀ báyìí. lọ́nà dí oko. Eh. so eh, mi ò níyàn yín jẹ mi ò níyàn yín jẹ mo ń sọ fún yín lórí ètò ilé mi pé mi ò ń ṣe ọmọ àwórì o ọmọ abẹ́kúta ni mí. Ah! so ìyá mi ni àwórì ọ̀gá tó dẹ̀ kọ́ mi iṣẹ́ ni àwórì so. ẹ á pín sí méjì ni ẹ sì fún mi five hundred. irọ́ ẹ̀ gba ẹ ní sùúrù ìyí ta fẹ́ ṣe ń sìn two thousand la fẹ́ fún ẹni tó bá ti gba ìbéèrè yẹn èmi ní ìgbà. ṣé wàá pẹ̀lú mi. àwa àwa. ẹ wàá pẹ̀lú mi. àwa. yíyá ìwé ni nàìjíríà gbé òmìnira. thirty. ẹ̀yin nǹkan. ìrántí. ta ni ọkùnrin àkọ́kọ́ tó gọ́gun mọ́tò nàìjíríà. president eh, inspector coker. lọ́kọ̀ gùn ẹ̀yin kan. ṣèṣe tinubu. lọ́kọ̀ gùn mọ́tò nàìjíríà ok ìyẹn ti lọ nìyẹn kò sí ìtẹ̀gbànú méjì yẹn ṣé ti láì bí yín ní pápápá láàrin mi pẹ̀lú yín talenti wọ́n yà sínú five hundred talenti yà sínú five hundred. muhammed ah! inabdi azikiwe ló wà five hundred ṣé ẹ rí i pé eh, ẹ ń ṣolódò ṣé wọn pé ìgbà míì wà ẹ eh, ní sùúrù ìgbà míì wà ẹkọ inú mi dùn pé ẹ̀yin tẹ́ wà lórí ètò ìlénìí ní single mother ni so púpọ̀ nù nǹkan tẹ́ ti gbé sí mind ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí ẹ lè mọ nǹkan tó ṣe nípa ìjà ẹjọ́ ní ilé ayé tá a wà yìí nínú bàbá àti ìyá tálẹ̀ kó jẹ wọn mọ́. ìyá ni ìyá ni bẹ́ẹ̀ ni ah. tọ́mọ bá kọ́lé tó fẹ́ gbé ìkọ́nu bàbá àti ìyá tálẹ̀ kó gbà sílé náà méjì. ìyá ni o ìyá. tí ọmọ yẹn bá lọ dáràn tọ́ máa fẹ́ lọ ti èèyàn kan mọ́lé nínú bàbá àti ẹ̀ta lẹ́yìn kí wọ́n ti mọ́lé. bàbá ni tọ́mọ yẹn bá ya wèrè tí wọ́n wẹ́n tó máa gbé ẹbọ àlọ́ lámilámi là ń rí èèyàn kan kì í rábọ̀ ẹ̀ ta ni kó bá gbé yàrá. kọ́mọ mú bàbá rẹ̀ lọ. ta ló ń sanwó olé. bàbá. ta ló yẹ kó máa sanwó olé. bàbá. ẹ́ bàbá. tí skul uniform ọmọ tó bá ti gbó téèyàn fẹ́ rà mí ta ló yẹ kó rà mí fún. bàbá. tọ́mọ bá ń ṣu tó fẹ́ lo pampers ta ló yẹ kó sanwó. bàbá. bàbá bàbá ni. bàbá lẹ́yìn kó san hmm. bàbá lẹ́yìn kó san hmm. ṣé ẹ̀ ń bá mi bọ̀ ẹ̀ ń bá mi bọ̀ láàrin mi pẹ̀lú yín ẹ̀ ní kúre ẹ̀ ní kúre. ẹ ṣe pé nù fa. tọ́mọ ẹ bá wà ń lo òyìnbó tán ni kò mú èèyàn kan nu bàbá àti ìyá wá sí lo òyìnbó tálẹ̀ kó mú lọ. àwa ni ìyá. ìyálẹ̀ kó tún mú lọ ah. ìyálẹ̀ kó tún mú lọ. ìkárí láàrin mi pẹ̀lú yín nínú bàbá àti ìyá tálẹ̀ kó ọkọ kú. bàbá ni. ẹ jọ ẹ máa pàdé mi nínú episode three thank you. <laughs>